الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته عبادات يا سماء الإسلام أنا لست له tó gbé kalẹ̀ pé ká máa ṣe àti kánikánni tó fẹ́ sóríire àfi kó ṣe islam yìí kó lè bá a sóríire táyé àti tàlùkìyàmù kò sì lè ṣe ká ṣe islam ọ̀tá náà ṣe yìí pẹ̀lú àìmọ̀ká àfi ká gbìyànjú láti rí i pé àwa mà nípa islam ọ̀tá aláṣẹ. ó bá ní lọ́kàn jẹ́ títí pọ̀ nínú àwọn èèyàn tí wọ́n ń ṣe islam ló jẹ́ pé tí wọ́n mọ̀ nípa rẹ̀ kò lọ títí àìkò lọ títí rẹ̀ kò tún yani lẹ́nu bí àìní àkólé kan àtìyànjú wọn láti ẹ̀sìn mọ̀ kankan nípa rẹ̀ islam òun náà ni tó ṣe pé tó o bá ní kò síbò ṣe fẹ́ wọ̀. wọ́n ṣe lórí ìpórí rẹ̀ ló wà ó wàá mọ̀ kankan nípa rẹ̀ ó kàn ṣe níṣẹ́ pọ̀ ń ṣe sí àwọn èèyàn Allahu Akbar a ọba yẹn lẹ́rù púpọ̀ ìmọ̀ kan bẹ tọ́pẹ́ ni èyí tó kéré jù tí wọ́n ìmọ̀ tó ní í ṣe pẹ̀lú gbogbo ojúlówó ẹ̀sìn èyí tí kálukú gbọ́dọ̀ ṣe fúnra ara rẹ̀ kálukú gbọ́dọ̀ ní mẹ́lẹ̀ yìí. lọ́pọ̀lọpọ̀ láwùjọ àwọn èèyàn dààmú fún pé kí wọ́n tẹ̀ mà nípa rẹ̀ rárá rárá wọn sì mà nípa rẹ̀ bí tí wulò kéré ma. àtọkùnrin àtobìnrin ti ń pera rẹ̀ ní mùsùlùmí àbùkátà láti yẹra wa wò sẹ́sìn wa ta láǹṣe ta tí àti ẹ̀ gbọ́ yìí tí àti ẹ̀ máa tún máa rìn tí àti ẹ̀ máa ń tó kó sínú tí a máa bí wọ́n ti ṣe máa ṣe àbáǹkan ṣe náà ni àkàn ṣe náà ni ṣé ọ̀nà rẹ̀ náà láti gbà wà lẹ́jẹ̀ náà bá wọn. a ní àsìkò fún gbogbo nǹkan ṣùgbọ́n àlásìkò fẹ́ sìn wa a ní àsìkò fẹ́ sìn wa rárá rárá ẹni tó bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹlòmíì yóò dàbí ìgbà tí ìgbà tí wọ́n ń ṣépè fún bàbá àtìyá rẹ̀ ni yóò ti sá Allahu akbar ẹni tó ṣe pé wọ́n ń gbà á lọ́wọ́ ọkọ ọmọ pòfò dànù tó ní wọn àjẹ́ kó òun ṣe bó ti ṣe wọ ọ̀rọ̀ má di ẹni tó fẹ́ gbà lọ́wọ́ kú tó ní wọn òjò wọn lọ àpìtàn lọ́ọ́ jẹun. ẹni ọwọ́ ajẹ sàrà ọlọ́jọ́ wọrú tó wọ epo wọn ni mú wa ní àbówó yọ ń ṣàlàyé ẹ̀sìn ẹ̀fọn tó ọ̀nà ń kọ́bọ̀ ó tún wọn fẹ gbọ́ Allahu akbar téèyàn bá wà ní ipò pé kéèyàn máa wá àwọn èèyàn wò sún bá ń bẹ fún sún gbogbo àwọn èèyàn wa yóò mọ kankan nípa ìsìn sáláwọn àti bó la ṣe wá fẹ́ wà lìjẹ́nà bó la ṣe fẹ́ wà lìjẹ́nà gbogbo ntabasi fẹ́ ṣe láyé wa ní Yorùbá ẹ̀rí kékeré kọ́ la máa kọ́ kí ló dé ta ìkọ́ nípa ìsìn wa ìkẹyà lẹ́nu ni ìfọmọ́ wa kọ́ káràkátà gan kì í ṣe pé iṣẹ́ ọwọ́. káràkátà yọ kọ́ ń parẹ́ bí wọn bá fẹ́ máa tarú nílẹ̀ yorùbá yọ ń parẹ́ amẹ́sìn Allah wọn ì kọ́ ń parẹ́ rárárárá wọn ò kún òun náà sì ní ọ̀nà àbáyọ wa lọ́nà tá a ti ti dàgbà nítorí àwọn wọ́n tún wá ń ṣèdánilẹ́kọ̀ọ́ òtún lásìkò tó fi gbọ́ o sì lérò pé tó bá ti kún àlùjánnà náà lọ ń lọ ó lè ṣe lè rọrùn ó rò pé rí lẹ́sìn Allahu akbar ọwọ́ dáàmà ńlọ́fà ló fi mú pẹ̀lú ọwọ́ jábútẹ́ dandan àwọn kankan bẹ tó tó ọgbọ́dọ̀ mà tó o bá mà o ṣera rẹ Islam rọ̀ wò lọ́sìn èèyàn sàlù alákalẹ̀ nìsín tó bá ní kí wọ́n fún un ní máàkì lórí àlùwàlá òdo ní ọgbà lórí ọgọ́rùn ìwọ yìí náà ló sì fẹ́ sẹ̀sìn ìwà àlùjánnà tí ó bá wá jẹ́ pàwọ́ tá a wà nípò bí la bá rí bá wọn kí la fẹ́ sọ pa àwọn ọmọ wa àwọn ọmọ tá a tún dààmú fún pé kí wọ́n kọ́ńpà ẹ̀sìn bàbá ọmọ ìyá ọmọ ọmọ náà ọmọ tòbó wa lọ la wa fẹ́ rí nípa ẹ̀sìn wa o bóò làbá wa fẹ́ rí nípa ẹ̀sìn wa ayé àtẹni tí ń sẹ́sì àtẹni tí ó sẹ̀sì gbogbo wa ní máa jẹun gbogbo wa ní ọ̀fẹ́ kú lọ́fà ni wọ́n fi ń sáré kí náà jẹ kí náà jẹ kí náà jẹ tá a bá wá jẹun tá a rí jẹ tán kí la fẹ́ jẹ olùwàmọ́jọ já sí pé àwa kàn jẹun fásitì jẹ́ pé fẹ́ lọ wọ náà ni. olú àkóso wa lọ́mọ àlìjẹ́nà torí ẹ ẹ jẹ́ ara wa o ẹ jẹ́ ká mójútó ọ̀rọ̀ ọ̀la wa ẹ jẹ́ ká mójútó bá a ti ṣe ní mòfo tọ́ba di lọ́la gbẹ̀ndẹ̀lù kìyàmà ẹ̀sìn wa ìhà tí ọ̀pọ̀lọpọ̀ kọ sí ìhà tí ọ̀dá ni ìhà tó ṣe yí pé ó ń túmọ̀ sí kankan wàláhì kálukú ti sàárè mi kó tó mọ̀ o. ولولد أقوم سوال دون موتا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك